يوم الذي لم يستحق ولدا ولم تزل يداني يعاقبه الصبر رب رحيم عليم وعنتم أهدون وعين قائم بالخوف والنقم وقد عابدنا الرحمن رحيما والصالح أخرج عن ذنبي وعن جنوبي وعنهم أولياء يعرفون يعرفون ولا شريك له وإليه العبر محيي القلوب ومنشئه وراسه حتى الموت ومحيي دار الظلمة ثم الصلاة على المختار سيدنا المتفرد متفرد والله ما خاب يمشي على فمه وما تبع بالجهاد والله الله وما تبع بالجهاد والله الله وما سماه لجاء والله الله وما سماه لجاء والله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم

بآياته باطل ويصدون عن وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته sílẹ̀ ní ìsíwájú ìlú àlàyé ọ̀rọ̀ náà yàmà sílẹ̀ àìní ìṣẹ̀lẹ̀ nínú sọ́ọ̀tù táwọ̀tà súbà ẹlẹ́ẹ̀kẹ̀sì nínú àlùkọ̀rán èyí tí a bẹ̀rẹ̀ àlàyé nínú súrà náà ní àyà ẹlẹ́ẹ̀kẹrin lé ní ọgbọ̀n àyà àtàrí pọ̀. Lánàá, inú àyà kẹrin ní ọgbọ̀n náà àyà àtàrí pọ̀ náà láti wà pẹ̀lá pẹ́lẹ̀ آية من سبيل عن الله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحباب والرهبان إن كثيرا من الأحباب والرهبان لا يأكلون أموال الناس الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكسبون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم agbára ní ọlọ́run lọ́dọ̀ àṣìṣàn ẹni ẹ̀kọ́ ìlú wọn ń bí wáyé náà ní wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ní àbá àjọṣe ayé àṣìṣe ara ní wa ọlọ́run ní wọn lẹ́yìn náà yà ní ìlú náà ọ̀rọ̀ ìdí ìtọ́ ẹ̀rí ní àwọn tí wọ́n ń kó múra àti pàdákà jọ wúrà ẹ̀ àti ìgbóòrì láti ẹ̀yìn ìlú náà àti ìgbóòrì ìrìnàwó ayé yìí dára. Wọ́n lọ sí ìtọ̀ àti fàdákà tí wọ́n tó yọ. Ọlọ́run ní Fàlà yóò fi tò lára ìsànlẹ̀ ìlà. Wọ́n ṣe ń kó lọ lóòrè wọn ò ní ná èyí tó kéré jù nínú rẹ̀ sí gbọ́nà ọmọ láàrin ìgbìmọ̀ náà á àwọn kẹfọ́n tó jọ èyí tó kéré jù bẹ́ẹ̀ fún àánú àti ìlà ìṣújú ọ̀nà lọ. ọlọ́run ní bàbá ṣírí lọ bí àgbára bí nàá ní. Irú àwọn ẹni báyìí ẹ fún wọn ní ìlú ìyá ilé ìta ilé ìlú. Àwọn ìlú àwọn sàlàyé wọn lọ láàrín ibi àpá àwọn ìlú pẹ̀lú ìwé sọ ìlú àti ìlú pẹ̀lú tí ṣe sọ́pọ̀ àtúnọ̀dà àyàwó tí wọ́n kọ́. Wọ́n ní àrùn báyìí wọ́n lè ní sùn báyìí ní òun ìlànà nínú àwọn tẹ́ jẹ́ olórí bàbá wọn aṣáájú nínú àwọn ìta àwọn tọ́kọ̀ wọn bá sọ̀rọ̀ ohun èlú ní ìkẹta nínú wọn nítorí pé ìgbẹ̀lẹ̀ sàárà àti màáìlì ìjọba wàhálà ìrẹ̀fà wàhálà àrùbá bí amúwàrù ọmọ ènìyàn gbogbo wa pátá là ń bẹ lábẹ́ àwọn mímọ̀ àwọn àpá àwọn olùsì àti àwọn ọlọ́rọ̀ gbogbo wa la máa ní bùkátà sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́nà àìyí fàyídà pásádà àìwáránlò àwòrán nígbà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n bá ti lè bàjẹ́ ọ̀pádà sí àfáàrù náà àwọn èèyàn náà bàjẹ́. Gẹ́gẹ́ ọ̀rọ̀ tí mo máa ń sọ wípé iyọ̀ máa máa bù sí ẹnìkan tó mọ̀ bá àtàkì. Bàbá wa fẹ́ buyọ̀ sí nǹkan tó mọ̀ tàbí àtúrè ìwé nínú ọjọ́. Àwọn abáyé ìdílé tí ká fẹ́ ajẹ́ pé gbogbo fún ìbàjẹ́ nìyẹn. Onúọlùmọ́rọ̀ ìpẹ̀lúmọ́rọ̀ nínú orin ẹ̀sùn kọ pé wà áàbára bí i na ìgbà ìwòlò wà àbára só nínú àdúgbà. Kálẹ́ni náà tó tún lè bẹ̀rù jẹ́ bí tó lè lẹ́kẹ́ sí ló bàjẹ́ kó dà sí kìí bá ṣe àwọn lòlú àwọn ọba àwọn aláṣẹ wà àbá àtàwọn àpá nígbà àwọn àpá wo sú ní àwọn àpá àti wicked scholars àwọn àpá àti wà òṣìṣà àti àwọn orí tí wọ́n tẹ̀lé àwọn àpá àti orí olàbá yẹn ti mú wọn tó wà ní yàtà àwọn pé táyé orí àti ìgbà ìgbé pàṣẹ وأكبر منه جاهل متكلم هما فتنة في العالمين عظيمة لمن بهما في ذكرهم يتمسك يعني شوفي فتبعنا معايا Ayà ìwọ̀n sọ fún wa, ipa rúgbẹ́ láyé òfin fún ẹ̀há sí ìfàkìlélà, káìpàdé ìfà òfin fún ìrìnà ẹni tó wá ní góòlù àti pàdákà yìí báwo ló ṣe lè náà náà tàbí náà náà sójú ọ̀nà ọ̀nà àwọn ọ̀nà tá a máa ń gbà náwó tó jọ ọ̀nà náà tó wò ní ìbí nílọ́rùn tí wà lọ́rùn ọ̀pọ̀ níní àánú rẹ̀ ní àwọn àyíká àwọn tó jọ ọ̀rọ̀ yìí àwọn kan bẹ́ẹ̀ lẹ̀ títí iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yà ṣùgbọ́n mọ̀kúlíyà ni obligation tàbí duty lẹ́gbẹ́ ojúṣe wa ni ká ṣe é àwọn kan ti mẹ́rẹ̀ pẹ̀lú bá àṣetọ́ ẹni pé ẹ̀rọ ìsọ́lọ̀ pàṣẹ wọ́n kì í ṣe àṣẹ wọn yan lẹ́rẹ́ jù yẹn là ń Alákọ̀ọ́bá mú àwọn ọ̀rọ̀ ẹ̀rọ owó pẹ̀lú ọjọ́ pàtàkì kí a kó títà lọ sí ìgbàkà. Bàtàkì ní èèyàn tọ́jọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ tó bá ti jẹ tó ní ọmọ. Ẹni pé tàbá ń ka Kùránì, tàbí tàbá ń gọ tí wọ́n ń du àkíyèsọ́láàtà, wọ́n á ń

góòlù kí zàkà ó tó lè wọ owó náà tó gbọ́dọ̀ dé ìsọ́ọ̀sì ìsọ́ọ̀sì góòlù ní ìṣúná dínárọ̀ ìṣúná dínárọ̀ owó dínà ìwòkún 20 dínà òun ni àtàwọ̀ lọ́wọ́ láti wá mọ̀ àwọn ọmọ góòlù ogun rẹ̀ omi sàkáwọ̀. Tàbá lọ pé lórí òṣùwọ̀n yóò mọ kọ́ sí ìwọ̀n márùn-ún sí ní àádọ́rùn-ún 85 grams of gold. Tó bá jẹ́ ti ní sílvà owó onílé àrùn yóò mọ ní apá 200 Ìwọ̀n rẹ̀ lọ ọmọ lórí ó jẹ́ five hundred and twenty five grams ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé ún five grams ni wọ́n rẹ̀ òun ni ìjìbá tàbádẹ́gbẹ́ alàlọ́wọ́ pé èló ní owó góòlù èló ní world

one gram bẹ́ẹ̀ ká ti kàlá ìgbẹ́ nípa àwọn èèyàn máa ń bẹ́ẹ̀rẹ̀ ẹjọ́ sí ní ìbọ́ọ̀bù báyìí wọ́n lè calculate the estimate one gram of gold fine to the devour kí ló fún wa ẹ́ náírà ẹgbẹ́ náà ẹgbẹ́ ọ̀wọ́n ti ṣe náírà bẹ́ẹ̀ lálòmínà ti nàìjíríà rẹ̀ ti wó mú mẹ́rẹ̀wà ti dámà ń kọ́ $62 wá wò ní dọ́là ẹjẹ́ $62 wà á wá lọ wo náírà sí dọ́là ọwọ́ ti lọ wò ní náírà ẹjọ́ lẹ́pẹ́ 25,802.03 náírà only one gram of gold. Kí ni the top gold? 85 our times are 85. That's five. Ẹ jẹ́ ká jọ sí no calculator Two times eight zero zero two point 802.03 multiplied by 85. That is two million 173,172.55 That is the sum of Zoli. Onígbò jẹ máa pè ní agbọmọdẹ́rẹ̀ lórí wà láàrín platform question nínà. Kò sáàtí ní owó òní ìtàkáwọ̀ ló ṣì wọ́n náà ti mọ́ ní ilé. Kí ni mo ní káṣe a lọ sí back ending? Our gram of gold price today ó jẹ́ 25,000 naira èló wá ní nìtọ́ọ̀bù owó góòlù 85 grand multiplied by 25,000 nílọ́pọ̀ 25,000 jẹ́ 2 million 193,132 ìgbà tí mo wọ́ jẹ́ ní on 2012 2021 christian era is 2 million and 26,800 naira Ẹni tó bá ti wá nírú owó mú lákan kádùn tàkàtù owó ẹ̀rì. Bẹ́ẹ̀, how? Tó bá yẹ́ pé sí pàdàfẹ́ lò ti pàdákà, á 1 gram

280.5 eh? naira 280.5 naira 54 280.54 naira kí wá ní ìfọ́ àkùn sí bá ní àkáàkì àmì 200 billion kí ní túnbẹ́lẹ̀ 200 billion grams 282.54 multiplied by 595 ló mú ní. Èdè náà mú sí ní 288.5 4 times 5 minutes 595 595 is equal to 170,000 four hundred ninety one point three naira. Ìgbà tí owó ọ̀pẹ̀ ní déètì tí mo sọ ní one hundred and seventy six thousand five six owó àtẹ́lẹ̀. Àwọn àbá ẹ̀ka ló fi kókó mu wa ní standard méjì ìyẹn ìpìlẹ̀ méjì ta lè mọ ilé báàmì nígbà táwọn tó wọ̀. Àwọn àbá ní kí ló dé tó fi fún wa ní ìpìlẹ̀ méjì nígbà tí owó bá pọ̀ nínú ìlú ti góòlù láàáyò 2 million tàwọ́ sí ní ìdíbàdọ́wọ́ 193,432.5 naira ṣùgbọ́n nígbà tí nǹkan ò bá rọrùn tó wọ́pọ̀ sí láti tó bá wà ní pàtàkà láàáyò ìgbàtà tí ó jẹ́ tí ó mú wa ogun wa ní one hundred and seventy thousand four hundred and one point three naira one hundred seventy thousand four hundred and one point three naira. Tóbi ọ̀sẹ̀ tó bá lé ní mi kájú Zakawọ̀. Ṣẹ́gbẹ́ kò sí ìnira ń bẹ̀. Tolẹ́rù ní ọjọ́ ẹ bó wọ́n ṣe wọ́ kẹ̀rọ ogun bá ń lọ bẹ́ẹ̀ bá ti máa ń fẹ́ sí ìwé yanjú tó bá ti fi kọ́ wọ́n máa lè fẹ́ láti gbogbo yàwúsá ní ọ̀nkè ẹgbẹ́ tó bá máa yìí ó sọ ó sọ rẹ̀ ó sọ ní sọ ènìyàn lè wọ́ọ̀kì ẹ̀ láti ìlú ẹ̀yọ́ lẹ́yìn kàkúrẹ́tẹ̀ ló ti kalẹ̀ ẹ̀kọ́ tó lù náà tẹ́lá wọ́n bá ìṣẹ̀ láti ìgbà yìí ti Muhammad sọ̀lọ́bà yàtá ní orúkọ òye ó ṣì kí ni wọ́n pé rúgbó olè ló ṣírí kí ni wọ́n pè ní alẹ́ oṣùrù one over ten ní ìdáwóṣù èdèn rúgbó nǹkan tó jẹ́ a four one over four tí wá ní a fourth of a ten rúgbó olè ló ṣírí ó jẹ́ one over four times one over ten tó jẹ́ one over four p ìdá nínú ogójì ó fi hàn wípé tó wé ìjọba ti tó báyìí yóò wà á fi ogójì fún iye báyìí pàpọ̀ iye tó bá jẹ́ ní ìsàkábó yọ fún àpẹẹrẹ jẹ́rì kan ní 5 million naira ní ìlú kí ni dàpẹ́ àbá ìbára kàfíìsì ẹ̀yìn ó pẹ̀lú owó yóò dá òye náà kàfíìsì ẹ̀yìn 5 million naira ló ń abẹ́nu ìsàká tó wà lórí ẹ̀ ẹ̀mọ́ sọ fún ẹ̀rọ one hundred and twenty-five thousand naira. ó wà lókè wà láàyè ẹni sàkàtì pé wọ́n tọ́jọ́ nínú five million ìlọ́nà léèrè lọ́wọ́ rẹ̀ lọ́dún gbòòrò nínú five million one hundred and twenty-five thousand. Ọba ń sọ nílé wàlẹ̀ nínú ẹ̀yà ìlú náà dáhà wà ní gbèjọ. Gbogbo àtọ́ wá lówó bẹ́ẹ̀ wàlá ìṣubú náà ti tàbí nílá. Wọ̀nyí náà tó lọ́nà ọ̀sán rẹ̀ ní Zakaro yọ Zakari pàtàkìrì oúnjẹ àbdáàbí nààrí ẹkùn wọn ní ìró ilẹ̀ ẹlẹ́gbà ilérò 125,000 àbílò 125,000 péré nínú million lówó tó fẹ́ yọ tó bá jẹ́ àwọn ìpọ́rọ̀ oṣù ìdákanlọ mẹ́wàá èyí sí ìyàtọ̀ nínú ṣẹ̀ká ìsìláàmù ìgbàtà lọ oṣù tí na sákọ̀ ìpàná àlùfẹ́ṣù láti sọ̀rọ̀. Tó bá ti tó bá dákọ̀ fáyé òjò yóò sí láti sánmà, ìsàkákò yọ jẹ́ èèyàn láti nínú mẹ́wàá. Tó bá jẹ́ wípé irrigation ló ṣe ìwọ gbogbo mi ní fúnra rẹ̀, àbẹ́bí ní pé kò lè ló ṣírí. Ó máa jẹ́ one over twenty torí kò ṣiṣẹ́ omi òpé tó bá jẹ́ wípé òjò rọ̀ sí díẹ̀ ìwọ́nà ṣe irrigation díẹ̀ àwọn àbá tó dà láti díẹ̀ ó ti bá jẹ́ Olùgbòsílọ̀ ọ̀rẹ́ ìgbà tó fi omi rí, ó yọ sí ìgbà tó fi lo omi ti sánmà, àrùbọ̀ àwà ẹgbẹ́ náà bèèrè ní ẹgbẹ́ yìí ẹgbẹ́ wa ní báyìí wọn mẹ́rin yìí èdè mi náà káyì ẹwọ káyì ẹgbẹ́ tó wọn ti jẹ ìgbẹ́jà òkà káwọn ti yẹ rẹ wọn ti yẹ rẹ à ń bẹ̀rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn olóyè owó ìkó sí lọ́wọ́ ní báńkì tí wọn mọ ní wọn ti wọn àwọn ṣe bí twenty five million ni wọ́n ní mo fi lọ one billion naira ẹ̀rọ one billion one million in one thousand million, one thousand million one one million àwọn kà ní ọ̀nà bíi lọ́nà ẹgbẹ̀rún wọ́n wá ní kà á lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́nà ogún àti márùn-ún ní ìjọ fọ́nà nine hundred and seventy five tó kù jí ẹ so àdìláwọ̀ tó ní bílíọ̀nù nàìjíríà ní ìjọba láàrín. ọlọ́rin ní láwọn ẹ̀rùn àlékàtí ọjọ́ pàlúwì yóò mọ́ àlékàtí mẹ́rin jahannam wọ́n tó jọ nínú bóòlà ìtàkà ayọ nínú náà dára nẹ́mẹ́ ọ̀túnwọ́ ìhà jìbáàrùn àwọn àwọn tó fi wọ̀ wọ́n jí lóòrù àtẹ̀gbẹ́ wọn wọ́n tòrú àtẹ̀gbẹ́ wọn àmọ́dúnwájò lórí owó kékeré yóò jí alábà ń bílọ̀ Ẹ̀mọ́ ìfọ̀ òun lóbìnrin ní abẹ́ òun ní ìkàtẹ́ ìkójọ ìgbà tẹ̀wà láyé. Afá ní ìkọ́ọ̀lù láhùn máa àdàrí kàláàmù, tàbí kí bá ń pàtàkì ní àwọn wátàhà kúmà sùpàlà. Ní ti yẹpẹrẹ àti ní ti fi ní ṣe yẹ̀yẹ́, òun ó máa sọ súnkú pàókọ̀ ọ̀sìn àbáàtí ìlọ tí wọ́n ayà mi ó ma ṣe yẹ́ tàbátà ọmọ sọ́rọ̀tún dùkán nínú alkùnrán ọlọ́ni tó mọ́ súnkú pàókọ̀ ọ̀sìn àdábí àmì ẹjà lè lórí láti ìyá gbóná ẹ̀rẹ̀ ìrìn gbóná ẹjà lè lórí dùn إنك أنت العظيم الكريم ẹgbẹ́ tó kúrí àwọn Lọ́dọ̀ àwọn àpò òní Màlága ilé ló ń pè ní àárọ̀ pàwàtà tọ́lọ̀ mẹ́tàrà àwọn ẹgbẹ́ òkèkèrè olóòpè ní Mathematification. Ṣùgbọ́n ó mọ́ ní Fẹ́ẹ̀tàì, máa mọ́ tó bá ti ní Pẹ́ṣọ̀ tó kè ní ìjà àtúnṣe ní Pẹ́ṣọ̀ tánì wọ́n fi ṣe ẹ̀ẹ́ni ìbí ìwọ́n ni àtìpàdà àti ìsìnkẹ̀rì lọ́la àmàlẹ́kọ̀ọ́ jẹ́ àmà àti ìsìnkẹ̀rì tó alìkàrí wọ́la alákùnrin ẹ̀sẹ̀lẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ wọ́n àmà dákì ní gbóná lè lórí ọmọ ẹ̀lú ti gbóná lè lórí ẹ má dàgbé pé mẹ́ta ti gbóná àlò bá àbálẹ̀ ṣàwá ìnáwó ẹ̀ẹ́ mo kà lánàá lọ ìnáwó lásọ̀ Ìjẹ̀sà àkàrà ìṣàwà. Kádìlà ìmìnà lábọ̀. Iná ìlà kọ́ ni. Tó wá mọ́ jẹ́ ń pè máa lọ. Ìjẹ̀sà àkàrà ìṣàwà. Ṣẹ́ tó ó pọ̀ sí bẹ́ẹ̀ ní bá wọ́n náà gbé yóò tọ́jú àwọn orí ẹ̀tù. Ọlọ́run mọ́jà wà Nínú tí ó jẹ́ àwọn ọmọ náà wọ́n lọ́mọdá wọ́n ara wọn náà ni bàbá sọ̀rọ̀ àbùkù níbi iná lọ́dọ̀ ọlọ́run. Kéèyàn máa máa ń pàdé ọlọ́run di ọ̀rọ̀ ọlọ́run, ká máa sọ̀rọ̀ lọ́jọ́ kan. torí pé ó wà ní àbí arákùnrin kan tó wá béèrè lọ́wọ́ àlẹ́bí sọ̀rọ̀ láàrin ọ̀dọ́ láti pa bàbá ìpàbẹ́ ẹ̀wọ̀n mọ̀nà pẹ̀lú ilé kódà tó ní àwọn alálàájú ogun lójú ti náà ní jáde bàbá rẹ̀ ìtó jẹ́ kó lọ wọ náà nù. tó bẹ́ẹ̀ bá tẹ́ ń lọ tó ayà náà ọlọ́wọ́ wà bí yàá náà jẹun ọlọ́wọ́ yàwó náà ẹ̀rá sí arákùnrin kan nínú àdíjú tó bá ti kú ẹ má sin òun ẹjọ́ òun Emewa jọ ńlá àbọ̀ ẹjẹ́ kó ń dé ẹrú so. tẹ́ẹ̀kùn tó bá tó wá lé ẹrú náà mẹ́jẹ̀ ẹrú ní orí ó sójú ẹkùn káàkiri wọ́n ti sílẹ̀ torí ìbẹ̀rù ìyá mi torí ìbẹ̀rù mi ló ń ṣe bẹ́ẹ̀ kò ní òrùsìlá ní máa àtàwọn mẹ́rin inú àwọn tó ti lọ ṣáájú ní òru àwọn àmì ìsọ̀rọ̀ ní ṣáájú káàkiri ní òtú ní àwa ò ní bùkátà láti sọ pé fún ẹjọ́ wa lónìí sábà ń sọ pé àìjíríà tó ní ìmọ̀rìn ò tí ìsí fóòrùn nígbà náà ṣùgbọ́n bá ló bẹ̀ ní pé ìpáyà aná tó ní ìgbẹ̀rẹ̀ lọ́wọ́ wa torí ẹ̀ láàpò ìyá náà tó náà wá jẹ́ kùránì bàbá ni ọ̀nà bí bàbá lè di ayé àná ọmọ ẹgbẹ́ náà tàbí ọmọ ẹ̀yà ọdún kàmínà àdábì náà tàbí àwọn ọmọ àìjírí nínú náà ó wà náà àjírí jẹ́ tó wá ní ọlọ́run àwọn ọmọ àjírí nínú náà iná fúnra rẹ̀ ó dáhùn pé bàbá kàmà ọ̀ tó bá lè dọ́lẹ̀ rẹ̀ tàbí ọmọ àjírí nínú اللهم إني أسألك الجنة nínú náà tó bá tó sọ́rọ̀ àìjẹ́nà lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àìjẹ́nà ó sọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó wọnú ọlọ́run sàmà torí náà yùkọ́ nípa máa dàrí kàdá ń tàbí kí ìdáwà pẹ̀lú àyẹ̀wò wọn pàpà gómìnà kápọ̀ ní kọ́mí àyè áàdà ìdáàdà wà áàdà lẹ́yìn ولهذا لقد من أحب شيئا وقدمه على طاعة الله قلت ìdí ni ó ti bá àbá àti sọ pé gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ìdọ̀kan ó wá sí kànyẹ ṣáájú ìrìnàjò láti ọlọ́run ẹgbẹ́ ó pè e léṣe tó pè láti ọlọ́run ó kú ìgbà bíi á ti àfihàn ẹ̀yẹ náà lá á torí rẹ̀ jẹ́ yàrá àbí ìtumọ̀ rẹ̀ kejì ní pé á nǹkan náà jẹ́ yà torí pé wọ́n fẹ́ràn owó yẹn débi tó wọn ò lè yọ tọ́lọ́ ńlẹ̀ àti wá yọ owó bí òṣèlú náà bá ń darí lórí lórí. wàá rẹ̀ lọ́gbà dáná jámọ̀ ààrẹ alàmọ̀ ààrẹ ààrẹ sàrò ìjà omi rí lọ́wọ́ ìjà fún ìbùdí àti. àwọn nwere tàbí ilé kó dúkìá jọ tó tí wọ́n ń pọ̀ dúkìá yẹn wá ní ìlàpá lórí ẹ̀mí ni wọ́n Òwò jẹ́ bá tún sí rú mẹ́lẹ́ ṣayá àdúnìyá wọ́n ló pé ọlá fún ìṣẹ̀mí ní ayé láyá. ayé tí ò ní tó ṣe kọ́ láti pọ̀ àti mú ọ̀fẹ́ máa nìyàn lára tó kó máa fojú gbogbo òtí ní máa tó ti ní pàtẹ́ títọ̀ ló kù títọ̀ ní èyí olówó olówó kò sí ẹni tó ní 999 million naira tí ó fún bàbá rẹ̀ ní 100 naira àyàfẹ́ ni ọlọ́pàá ṣe kìí tọ́lọ̀ máa ṣe àmì kí nìdí ló sọ fún pé bàbá tó dúró ó kàn fún wá ní ẹ̀kọ́ ọ̀wọ̀ bílíọ̀nù tí bàbá bá ní onídọ́rẹ́ náírà lè nà á fẹ́ ìyẹ̀ sí ní owó etí ẹgbẹ́ tó tún ń yíyọ̀ sí ẹ̀jẹ̀ ìjọba ó yẹ wá ń bí lọ. wà á máa ẹni wọn ló ń lọ mọ sí máa olówó lè náà lè àwọn ẹ̀rẹ́ sáré olówó lè náà lè àwọn ẹ̀rẹ́ sáré. Tẹ́lẹ̀ rẹ̀, wà á sọ máa yàdí olùrùn ọ̀rọ̀ ìhà. Ẹkọ́ burú jù ló bẹ́yà lọ́tẹ̀ ní ayé lórí. Gbogbo ẹgbẹ́ ìgbàlè ìgbìmọ̀ òun ní ẹ̀rọ ìfà ìgbẹ́. Gbogbo ẹgbẹ́ ìgbàlè ìgbìmọ̀ òun ní ẹ̀rọ ìfà ìgbẹ́. Gbogbo ẹgbẹ́ ìgbàlè ìgbìmọ̀ òun ní ó di sí wọ́n ó lè tó bẹ́ẹ̀ ti ra bàtà ó bíra ó lè tó bẹ́ẹ̀ ti fún ọkọ̀ ká ó sì bú ó lè tó bẹ́ẹ̀ ti kọ́lé òtítọ́ ètò wọn kù mẹ́sùn dúró lè alòkù ní ìdí ó wà ní tó àbúrú jù tó táwọn èèyàn máa kó jọ tí òjìjẹ wọn wà ní ẹgbẹ̀rẹ̀ ó wà báńkì ẹ̀rí sí ìjẹ́kọ̀sí ẹ̀rí sí fifty one billion naira láti five years ago sí báńkì sí ẹ̀fọ́ ẹlòmí ìfira property ní ìdí UK láti ten years ago ó fi tẹ́ ẹgbà dépò ní property tẹ́lẹ̀ ẹlòmí ìdílé kò ẹ̀rí new television wọ́n lọ sí àwọn property tẹ́lẹ̀ ìkòyí owners are not known wọ́n ò máa wọ́n tó ní property ẹ̀mọ́ owó ní orí nínú àwọn stations àwọn kéèkùn wọ̀nyí wọ́n lọ bẹ̀ this house is on number nine unit number eight gan ìfọ̀ yìí the area outside the near and sanitary and the the weather is not known we ask people around here they say they say wọ́n mọ̀ tọ́ àwọn èèyàn ní lẹ́yìn wọ́n fẹ́ lákùúdá zone two zone ilé ìdájábà wọ́n ti kọ́ kabẹ̀ láti fi tẹ́ ìyá ẹ̀rí ìfikọ́lé labẹ̀ àtọ́kòrò gbogbo ẹ̀ kí ni wọ́n ní ṣe kò sí wọn ò ní ní àjọ́jọ́ náà ní ìmára ní ìmára ní ìrìn pàápí Ọmọ mi, ẹ̀yìn tó bá sí láyé mọ́, Wàhùnmáhùnmá yàkú nùgínà àbàfí ìrùn. Rọ̀kí kan ìdọ́bà fi ìdọ́bà fi ìrìn. Rọ̀kí kan lẹ́yìn sàíṣẹ́ máa wù sí ìrìnàṣìká bí. Rọ̀kí kan lẹ́yìn sàíṣẹ́ máa wù sí ìrìnàṣìká bí.

آباؤكم وأبناؤكم لا تدرون أيهم قرب نفعا àti àwọn ọmọ ààrẹni tó ọ̀kọ́ já ń ara wọn náà méjèèjì. Nígbàtọ́lọ́ ń sọ ìròyìn nípìnlẹ̀ ẹni sọ́ọ̀tù kiri ẹni sọ́ọ̀tù ìfà. Nígbàtọ́lọ́ ń àyà òní àyà 11 ṣúra 4 àyà 11 bí ó sì kó mọ́ wọ́n fi ọlá ní Ọlọ́run bá ń fún ló fi àwọn ọmọ Ọmọ yóò mọ ní ìpín ìgbọ́kú méjì Tó bá jọ́ mi ìyàn sílẹ̀, méjì sókè, àwọn èèyàn ó gba fúlùfà mọ̀ta. Fúlùfà wọ́n ti dánú dànù ìfà. Fúlùfù jẹ́ one cup. Olùgbòsí one cup méjì yóò mọ̀ jẹ́ kìí, wọ́n bá bí ìtọ̀ tó bá bí ìdí yóò jẹ́ ìyẹn bá ń pè ní èjì dáta wà ní káàlẹ̀ fún kẹ́ẹ̀rẹ́ wà ní padà máa ní wọ́n kọ́kọ́ obìnrin kan tó ń lo èèyàn sí ilẹ̀ sáyé tí òjò ọmọkùnrin máa wọ́n dá sí àmì tí méjì wọ́n kò fẹ́ wọn bèèrè Èdè bọ́ọ̀ ní kẹ́lẹ́ òjò ìrìn fún òun dá méjì náà. Wọ́n ní àbàwọ̀ èyí, àwọn bàbá àti ìyá fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì súnus ní ìlànàtàrọ̀kà ìlàpà ìdá kan nínú mẹ́fà láàfún bàbá náà láàfún èèyàn tó ilmù mẹ́rọ̀ fíkí lélẹ̀ kẹ́ẹ̀mọ̀ fíkí ìfáàbù ló nira lẹ́gbẹ́ ìlú ẹni ti tàwárẹ́ ti calculation rẹ̀ kò wá òun báyìí tẹ́gbọ́n ní ká fún bàbá wọn máa dìbì yáwó máa dìbì ọmọ níjọ́ abẹ́jà òṣìdàrú oògùn kan pé ìyá máa lò ogun tí ó fi ní amóògùn ẹ̀ ọkọ̀ yí primary school lcn ṣàgbẹ́jọ́ wà lọ school ara dáwọn akábọ̀ wá ń ṣàlàyé ìjẹ́ tó wá ti máa lè ṣà lcn ìwòlérì wípò kan lọ wá lcn gbogbo ẹ̀ ní ó rẹ̀ yóò jáde lcn ní kọ́kọ́rọ̀ ogun pẹ́pẹ́ نعم أبعد أجوان فإن لم يكن له ولد فإن لم يكن له ولد يوقف موقعنا نعم وورثه أبواه فإن وورثه ọba Tẹ̀síwájú. Ẹni tó kú gbogbo jẹ́ tí ò bímọ ọkùnrin. Ó ní ìyàwó, ṣùgbọ́n láwọn ọmọ, ó ní àwọn ọmọ tàbí ní arákùnrin àtàrábìnrin ọmọ bàbá ọkùnrin láwọn ọkùnrin lóbìnrin fáàlì oúnjẹ yìí sí ìyá ọ̀wá nílẹ̀ ìdágbòlò mẹ́ta náà tó ní jẹun ọ̀tọ́ yóò wà padà sí wọn ọ̀pá sí. من بعد وصية يوصي بها الذي àsọtẹ́lẹ̀ èyí tó pọ̀ wọ́n ti sọ tó tọ́lọ́run òjá ọmọ nínú Kùrán pàtẹ́ ní àpáàbòlì òrú nílé dára àwọn tọ́lọ̀ sọ pé báyìí wó jẹ nínú àwọn tó wá ń bẹ sọ pé báyìí wó jẹ àwọn tó ń bẹ àwọn yẹn bí àwọn sáájú àwọn àwọn mọ̀ ó láti ìtù tí wọ́n jẹ fún àwọn kan wá gbẹ́gbọ́lọ̀ wọn ò dá ọkọ̀ ogun tọ́ sí jọba wá sí ti ogun wọ́n wá mójútó pé wọ́n fún ìtẹ̀lú sí ní ogun ìlànà sọ́lọ́ wọ́n ti wá gbọ́kọ́ mi lórí wọ́n wá jẹ́ kíni wọ́n wá dátọ́ mi Irú àwọn èèyàn ayà Kùránì tó ọmọ àwọn ẹgbẹ́ ní Déò lọ́sọ̀. Ọlọ́ ní ẹbá wọn náà wà nìdú. Ẹ̀rẹ̀ mẹ́jẹ̀ wọ́n já sámi lọlé lásán. Kùránì àwọn bọ́bọ̀ wá kọ́ sí ó ṣe é ṣe jẹ́ tó ní ogún ìtànsọ́tẹ́lẹ̀ pé ẹfún ní nǹkan báyìí kó ìtànsọ́tẹ́lẹ̀ pé kí ni ẹfún lágbájá ní nǹkan báyìí ẹni tó ní jọ́kún ní nǹkan yẹn àwọn àbá tó kùnkún tí wọ́n nímọ̀ ogun ó wà lọ́wọ́ alóńkọ̀ ìjọ wà nínú ẹni tó kún tọ́ sí tẹ́lẹ̀ tó bá wà ń bẹ̀ wọn ò ní sí ìfún ní wọ́n ní kí ó fún ó tún wá lọ yẹ tó ní kí wọ́n fún wò ìwọ̀n wo ló gbé nínú gbogbo dúkìá tó fi ilẹ̀ wọ́n wà á wo èlò tàbí kí ní òdì wọn gbogbo tó fi ilẹ̀ fún àpẹẹrẹ tó jẹ́ ọmọ ẹni ìrìn gbogbo nǹkan tó ní tó fi ilẹ̀ ìgbà tí wọ́n kàkùlé ìdè wọ́n bá lú ẹ̀ ọ wá ní ẹ̀dá kan ẹ̀bá fún ẹni $15 million tó ń bá kò láyé ẹjọ́ ìjọba ẹ̀wọ̀n wà ní fún fifty million. wọ́n wà á dá iye títí àrẹ̀ ẹjọ́ sí fúlù ìdá mẹ́ta sí ọ̀kan ẹ̀rọ tó wọ́n lọ sí nípa ṣẹlẹ̀ nínú mọ́gà. nínú fẹ́rẹ́ ń tó sọ máa wa Muhammad sọ̀rọ̀lá ayọ̀ láti ara ohun ìyá báyìí sáà lónà àbíwà kọ́ kò sì sí tó kù tóun tó ní láyé gbogbo obè ìkan lọ tí gbogbo owó òun tí kò fi tọrẹ àlọ́nì ní rárá ló ti fẹ́ ní ṣùgbọ́n ìlàjì rẹ̀ ń kọ́ àlọ́nì ní bá ti lọ ní fúlùtù ń àfúlù àfúlù kàkì mẹ́ta náà ń pọ̀

àsọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbàlẹ̀ sọ lórí ogún kọjá mẹ́ta yìí láti orí rẹ̀ tó bá ti jù ọwọ́ mẹ́ta àwọn tí ó máa pọ̀ fún dráìbà nínú ní wà ní ààrùn ah, táwọn olè àwọn wà lè fi ó já wá paná ó sì ní ọ̀nà yẹn nínú òkùnkùn fún

Ẹ̀jẹ̀yàn dáadáa. Ó jẹ́yàn dáadáa. Ó jẹ́ ẹ̀bọ́n fún kí ni ẹ̀rẹ́ báwọn èrè máa máa ní dáadáa ẹ̀jẹ̀ fún kí ni ẹ̀rẹ́ ẹni tó kọ́ ọmọ rẹ̀ ní kí ó tó ń jẹ́ pé ọmọ gbogbo ìgbà tó wà ní sàárè ti máa ti ń ké ó di ládọ́ ọmọ wa bá wọn. gbogbo ìgbà tó wà ní sàárè ìjọmọ ó mọ̀ sàdó àbú tún lè rí ìyẹn tó ń tọ̀. tàbí á tún kí ìdíwà nù láti máa ju táwọn apá àwọn gbogbo ọmọdé lọ lé ilé ó tí sókòtò rẹ̀ bá yá ń dì aṣọ rẹ̀ ó yà lọ yóò yà lé jìkà yóò lè fún yóò kọ́ lọ sí ìdúdá rẹ̀ tó àlọ́ wà nígbà tí lọ lé ilé tíra bá ya wọn níra mìíràn tíra tó yàrá mí ẹjọ́ rájá fún rárá àbá àkúnrẹ̀ ló rájá fún wọn káìdájú tíra ńlá tó ti ya mọ́tò àwọn ọmọ ọgbọ̀n rẹ̀ ilé tó ní ìlú jà tó yàrá ìwòlẹ̀ ńlò mẹ́rin kọ́ lóra fún A for apple, B, for boy, ìjọba ẹgbẹ́ lọ kọrù àwọn capital. group. Àmúbọ̀ náà. Tó bá múra fún tán láàárọ̀, yóò ní basket. Kí ó for apple, B for boy. Ọ̀tàbọ̀tà ọ̀rọ̀ wà náà rẹ̀. Tòmí ó tún ti rà wé ẹ́sìlá ọmọ ẹ̀yẹn sọ pẹ́ńsù rẹ̀ fún mi yóò ti rà yóò tó wá fún olówó bọ́ọ̀lù tó ti láti ẹ̀rọ ìlú náà lẹ́yìn náà yóò tẹ̀ sanwó sùkú yóò tó wá ra fẹ́sibúùkù gbogbo tọ́mọ ẹ̀yẹn kọ́kù sí èdè ó kìí ní ìgbà lérò torí tí wà bẹ́ẹ̀ àti èèyàn bá kú kí àwọn máa sọ pé ìré ọ̀dẹ̀ nínú ìgbà ní pàtàkì proportional to the breadth of the church. Eh, to eh, every action there is an equal opposite reaction. Everybody continues to, look in and eh, to be in of religion or any religion. Or also want to anybody is only or matter in water.

torí pé ọlọ́pàá pé wà lákọ́ nípa ìyánà lábúrú ìṣẹ̀lẹ̀ fọ́ọ̀mù àmà láàrin èṣù ṣeṣẹ́ wọn lọ́ṣọ̀ fún ọkọ́ wá ṣe wọn lórí kò ní lọ́nà báyà ó mímọ̀ sí pé wá ń gbìyànjú ìyínà láàrin sùúrù àmẹ́rin lẹ́yìn ọmọ láàtọ̀ ẹ yóò nìyàn ti ṣàǹdí ìjò tó bá lè kọ́ ẹ̀ṣọ́. Àwọn ni ó gbọ́ pé ẹ̀ ní ẹ̀fà ń sùn, àwọn títí jẹ́ nìtì, àwọn ni ó gba ẹ̀fà ẹ̀nà bá yọ tọ́jú ọlọ́wà. Wọ́n ò gba ẹ̀fà bàbá, àbá òun nìkan ni ó bòjú ọmọ sí yàgbẹ́. O ni ó pàpà àmọ́ fún bú pé kò bọ pápá ọmọ yẹn tó yàgbẹ́ sí. Àbá ni ó kún ó bí Káàbá ọ̀bá wá lé ilé ìjọ́ àtijọ́ méjì wọ́n ni àwọn ọ̀pọ̀ wọn àbáyẹn àbáyẹn sírí ọ̀pọ̀ òdìbọn wọn wá. Tó bá yẹ títà ní òwà fúnra wọn lóòpù pé tí òbí o wọ́n lẹ̀ bá skúù lónìí. Owó bẹ̀rẹ̀ ni yóò sọ àárọ̀ ọ̀la yóò rà bùkà gbogbo kan yóò kò jà. Nítorí kí ni báwo tó fi ń ìyá wà lè á ìlọ́sùn sẹ́yìn òwà àtìmọ̀ torí pé wọ́n kájá ayé ọmọ gbogbo alábẹ́kọ̀ọ́ wọn di prof gbogbo alábẹ́kọ̀ọ́ wọn di àwọn professional special work ìgbẹ́kọ̀ọ́ wọn ó di àkáǹtì ìgbẹ́kọ̀ọ́ wọn ó di àkáǹtì àyàbí tó dín ní àkáǹtì gbogbo alábẹ́kọ̀ọ́ wọn ní èsì ó ní àìkàn àdìlé náà gbogbo owó lé lórí ṣùgbọ́n bá ti ibi ilé ó pàtì ìmọ́ bí ìgbìyànjú bá àti ìrọ́kùnrin láàárín ìgbèjì Mọ̀tàgábìnì àdínì mọ̀bàbánibí, mọ̀tàgábìnì àdínì mọ̀tàgábìnì. Ọba ti jọ rẹ̀ àwọn ìlójú òyìn. Ọwá ń rí lẹ́tùnì. Ọba ní ayé kan lẹ́gbẹ̀ẹ́ mọ́. Àwọn wọ̀nyí, wọ́n lè mọ́ pàtó ìdí màá sí ẹ̀gbọ́n wọ́n lò tẹ́ lára ọba wọn kẹ́ ti tó kò ìyá wípé àpò ẹwà àtàrà ìlú láti bí láti jù bá wà láìlé sàlàyé àpò pé mẹ́ta wo àbá ẹgbẹ́ tó bá yá àpò oní 46,000 yóò sàlàyé ìyá àwọn lọ sùúrù Gbogbo àbá tí ò lọ sí ó tàlàyé kòkó iye gbámọ́lé àti tí wọ́n tí ní kòkó. Yóò fi kòkó ló tàbàdé lọ́dún tí kòkó bá ń pàtàkì wọn kò tó lè láti àmọ́ a ní ìmọ̀tàbáfìlẹ̀ mọ̀tàbálẹ́dẹ́ a ní ní ìmọ̀tàwáfìlẹ̀ mọ̀tàbálẹ́dẹ́ ẹwọ̀ pàtàkì àìlẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tó ti pàtàkì lórí ilé tó sì gbé ìtọ́jọ́ lórí ìpọ̀tà bá àtọ́jọ́ kẹ́jọ́ Ìsáà kí ni ìṣọ́bù yí àjọ kan bí àjọ fẹ́ ni Àndínì mùsàwábìlì mùsàbálì. Àndínì mùsàwábìlì mùsàbálì. Ẹni ẹ̀sàlá tí mo ti wà ní ìsàlá ẹgbẹ́ fẹ́lá kan mẹ́ sọ pé kẹ́ẹ̀kọ́ business proposal tí wọ́n sàlàyé ẹ̀fún ní. Níbi tí mo jókòó sí láàrin ló ti kọ́ tí ó ti fi sẹ́yìn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ wọn ò sì ní gbàgbé ní wọn kan bí ẹ̀rọ ní ilé torí ẹ̀jìlẹ̀ tó má gbọ́dọ̀ sí ìlú òkú lọ kọ́ lé yóò sì lọ sáyé ṣùgbọ́n kì ní tí mo kalkuléètì yìí wà láìpẹ̀rẹ̀ tàjọ ṣe ní yóò padà tó tàjẹ̀jẹ̀ kí ni nìgbàgbọ́ lọ bí kí lájọ يكنزون الذهب والفضة من قول يجب ولا ينفقون عن سبيل الله ونسوا الله فبشرهم بعذاب أليم fún wọn ní ìró ìyà ẹlẹ́ta ilé ìlú ọjọ́ bá máa sọ nǹkan yẹn tí kí ni a yọ àmọ̀ ìjọ wọn níwájú àbìjọ wọn lẹ́jẹ̀ àbìjọ wọn lẹ́yìn wọ́n wà máa sọ wípé eléyìí nǹkan fẹ́ ó jọ ọ̀ pàdúkù náà ó tún tẹ̀sí ìṣù ẹ máa tọ́kù ìyà tó jáde láti máa tẹ̀sí jọ. Olùgbò tí ẹ kàmàkánà àbúlá àbúrọ̀ yìí nílẹ̀ wọ́n ni Ànábìwá Muhammad sallallahu alaihi wasallam an kawo bani, an Rasulallah sallallahu alaihi wasallam kana ya من ترك بعده خمسا نزل له يوم القيامة شجاعا أقرعا له سفيدتان يتبعه ويقول ويلك ما أنت فيقول أنا أنسك الذي تركته بعدك ولا يزال يتلعه حتى يلزمه يداه فيقدمه ثم يتبعها سائر الأسلام Àdọ́tí ni ẹnikẹ́ni tó bá kó dúkìá jọ láyé yóò na sójú ọ̀nà ọlọ́ èyí tó jẹ́ tọ̀tọ̀lọ́ ọ̀kan pẹ́rẹ́ ní ọjọ́ ìzàká ó dúkú o. Ìzàká ni mo sọ ẹgbẹ́ ṣe kéré tó láwọn èyí yọ. Àdọ́tí ni tó bá ti jọ gbé ìgbé ìtàn táwọn kàgbà àjákò kan nìyí ọ̀rọ̀ kan tó kó jọ orílẹ̀ láti tó tó kò láyé. Ó wá yọ ọlọ́run rẹ̀, ó lọ bàtá, ó yẹ kó yọ ètò ẹ̀kọ́ ná lórí ìyàwó òòrùn ètò ẹ̀kọ́ ná lórí ọmọ òòrùn àwọn ìdàpàkọ́ tó ẹ̀kọ́ òṣè òṣè kìyàwókún kìyàwókún ní àdìyí inú mi tó sáàkì àdìyí wọn mọ̀ tó ti rọ ààrẹ èrí fún parí yóò na kàtà ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàlẹ́ rẹ̀ ìyàwó ẹ̀ tó bá tó lówó tó náà ní òṣèlú fún ọ tó èyí jẹ́ mi sọ́lá àjọ òjò èyí jẹ́ mi lọ ní àwọn ọmọ ẹ̀mẹ́ta ọ̀sán fáwọn ìyàwó àtọ́mọ́ èyí èsè náà pàwọn èyí ẹjá mílíọ̀nì àánú gbápọ̀ àwọn àkàkẹ́gún kóró owó lọ́jà ní àwọn egun gidi kan bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹran bẹ̀rẹ̀ ìrọ̀rùn mo mú àdíkù wá lọ ní ìpẹ̀lẹ̀ márùn-ún sọ́ọ́lẹ̀ lè máa ní ìdìbáyà ìdíwà àwọn ìwáyà ní ìlàábìlì sọ́ọ̀lẹ̀ máa ń dàbà owó orí tó wá lọ́nà àláàrí tó wá jẹ́kẹ́ ní ilé lábílé lọ ó mọ̀ọ́ ná para rẹ̀ ó tún mọ̀ọ́ ná fáwọn ara ní ìlọ́lẹ̀ ìlọ́wà lẹ́yìn ó tún lù pé ìjọba Èkéjì ní ìnáfà ìrìnkú àìyáwọ̀ ìrìnmẹ́ta àmúrádà àbúrí. Ọkà mọ́sọ̀. Àdábì ni ọlọ́wọ̀ ọba ẹnìkan tó ọlọ́wọ̀ bá jẹ́ ọba tó nífẹ̀ẹ́ láti máa rí ìdẹ̀ra rẹ̀ lára ẹrú sí ẹ̀ ẹ̀yìn ẹnìfẹ́ kó máa wọṣọ tó dá ọlọ́ọ̀fún rẹ̀ gan nífẹ́ kó máa rí ìdẹ̀ra tó ṣe fẹ́rúsìn lára ẹ̀ Léṣe ti kọ́kùnrin wa tó lù sọ́nà mú. Ẹ̀yìn tàtàkọ́ òfin lógún. Lógún tèrè. Sókè wọ́n lẹ́màá kí báyìí sátọ̀ àwọn ògbógún tó ń tè wáyé fún lókè báyìí sátọ̀ àwọn ògbógún Sòkùté tó kí wá lọ́kàlà ní ọdún àjọ mẹ́rẹ́ àlẹ́kọ́lá àti àpítà. Ẹgbà òpítà àjọ, àbí ẹ̀mà wọ téèrú, téèrú tó máa mú ìmọ̀ rẹ̀. Bí ẹ̀mà àjọ kan jẹ́ pé téèrú, ṣọ́mọ́ téèrú yẹn kọ́dà bí àjọ ẹ̀mà kó yọ̀. Lẹ́yìn àtẹ́sẹ̀ kan, ó ti Lọ́wọ́ kí wọ́n rí alàmì. Àti àmà wà síta, ìṣẹ̀rà ayé táwọn yẹ̀wò. Màríta sọ́wọ́ fòfò tún sọ́wọ́ tẹ̀ wá lọ́lọ́ ní Màríta sọ́wọ́ fòfò tún sọ́wọ́ tẹ̀ wá lọ́lọ́ ní. Yóò ń pè ní ayé tá ni ìdákẹ́ èyí tó dáa, abájùmọ̀ bá ń sọ̀rọ̀ sí dáa ẹ má ta burú mọ́rọ̀ dáadáa ní sọ ojó ní mímọ̀ aburú jẹrẹ òòzọ ṣàìpọ́ọ̀nù sọ́ọ̀mẹ́kùn èṣù tó dákẹ́ ni ọ́ aburú lọ aláìmọ̀kan tó wá ń sọ̀rọ̀ ṣàìpọ́ọ̀nù náà ti kù aláìmọ̀kan tó sọ̀rọ̀ èṣù tó ń sọ̀rọ̀ wọ́n mẹ́ ìnáṣẹ́ mọ́kì ó bá mú ṣùgbọ́n ní nígbà tó dákẹ́ èṣù tó dákẹ́ nìyẹn aláìmọ̀ká tó wá lóun sàlàyé ẹ̀sìn èṣù tí ń sọ̀rọ̀ Àlìbẹ̀sìnà yóò sì máa dására àwọn àrùn-sáwà oúnjẹ. Yóò àgbàlá mú àjírí sáwà àbúrẹ́ bá sáké. Yóò àgbàlá mú àjírí sáwà àbúrẹ́ bá sáké. Ó wù ọ̀nà aṣọ halal ìṣẹ̀rí àtọ́ aláàrí kó alẹ́sàbúrẹ́ kó mọ́ wọ́. Tó bá sì ti dòrú dìde orin lọ́gbà tó kípa májú lẹ́ni tí yàmì lójú. Kíde gọ́gbà nínú òkùnkùn lóru láti wà ní ìgbàgbà tó ti kọjá àdáyé sí òru. Tàbátà لعبادها يسجدون فالذي خلق الإنسان من علم ثم الذي خلق الإنسان من علم Àìmọ̀rí àwọn tí ń wọ pẹ́pẹ́pẹ́ ìyàtọ̀ tí wọ́n wọ aṣọ ìbá ìdájọ́ àrán. Wẹ̀kẹ́ ní ilẹ̀ ìdíjẹ́ ìdíjẹ́ Ìbàrínà ẹ̀ṣùgbọ́n mọ́. Àti wọ́n wọ̀ ní ẹ̀ṣẹ̀ fún àìrẹ́ sí bá wọn. Láàrín ìṣùgbọ́n mọ́. Yóò ṣì kí èrò láàrín ìṣùgbọ́n mọ́. Aṣìdáwà yóò ṣì kí èrò àpàrà yóò pèrè náà. Ọkàn mi láti ní ìbàrínà ẹ̀ṣùgbọ́n mọ́. Pé wọ́n sọ àrákò fún àìrẹ́ sí bá wọn. Débi pé هو الذي خلق الإنسان في عيته هو الذي خلق الإنسان في عيته Wọ́n mọ̀ rántí ọlọ́run, wọ́n mọ̀ ṣàṣáà, ó lé olówó kan jọ́ fún ìjọ olówó gidi o, àyẹ̀rú bà náà ẹ̀dùn ìjọ. Àyẹ̀rú kan tèbádà ìlàwà mọ̀.

رب الذي خلق الإنسان من علك وما الذي خلق الإنسان Ó ní tó bá jíjọ́ gbéjì tó bá jíjọ́ gbéjì àwọn tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi dúkìá lẹ̀ láyé tí wọ́n yọ ẹ̀tọ́ ọgbọ́n fọ́wọ́ ohun mẹ́rin. Mú sí lá láàrùn yàmọ̀lì yàmọ̀lì ṣùgbọ́n èjì kan lọ́nà owó ní ó ti jù akọ́rọ̀ ó dá parí làkúùgbà ti ìgbà láàrin yóò wá ní àpò oró méjì torí ó lè jù tó máa oró ẹ̀ ó ní àpò yóò àjẹ́ méjì yàtọ̀ bá òhù yóò a máa tẹ̀lé ó sàn wọ yàtọ̀ òhù ó lọ́wọ́ a máa sọ pé wẹ́yà <laughs> yóò wá ní anẹ́kàlùdúkàlẹ̀ ní kàrọ́ta ó máa dà òun ni dúkìá rẹ̀ tó bí ilẹ̀ nígbà tó láyé tó sọ tó jáwọn èèyàn mọ̀ one billion tó fi sí kíkì àjẹ́kọ́sì tó fi bú òun ni olùdé tó déjì tó parí tó lọ́wọ́ sọ Aláwọ̀ ti pọ̀ bẹ́ẹ̀ àìmọye ilé ń bàjẹ̀ fún ọmọ tó tó ní ọmọ ìlú kan lákòókò bí i ìyàwó ọmọ tó kọ àwọn ọmọ Yorùbá tí wọ́n ní ìlú mọ̀ tó sì lọ́kọ́ pamẹ́sàn ó wá kú ilé ìjọ ní láti yá àtẹ̀lé olùgbà ìgbẹ́ pẹ́ tó ní lọ́pàá ẹ̀ta ògbójú kankan wọ́n rẹ̀ kàn gbé bẹ̀rẹ̀ ilé òní ògbójú ti lọ sí ilé àwọn ọmọ ẹ̀kú ti tó mọ́ta àwọn ilé wà bí ilẹ̀ gẹ́lò ní ìwà ìjọ́ lórí dákò tí ìgbà tó ti dákò tí ó ti jẹ́ ìmọ̀ sí ilẹ̀ ní tó wà láàrín ó ti jẹ́ ìjọba àwọn bá ní òní fọ́pá tó wà mú àbá ní àmẹ́lúwà Muhammad yóò àmàgbàfẹ́ ní ní òun ló fi tó tó bí lẹ́nu wà láyà bọ́ọ̀lù yẹ̀rù kò ní gbogbo ní ẹ̀yọ́ máa tẹ̀lé kápá yóò lè sí máa wù yá jẹ́ fún pàyàpọ̀ kù jẹ tó máa yóò sì sí àtàyọ̀ àti gbogbo ara àwọn yóò kọ́ Ọlọ́run mọ́ sí wá bẹ̀rẹ̀. النبي صلى الله عليه وسلم قال ابو هريره قل ما من رجل لا يعطي زكاة ماله إلا إلا له يوم القيامة فصاحبه من نار فيكوى بها جنوب جنبه وجبرته وظهره في يوم كان مقداره خمسين ألف سنة حتى يقضى بين العباد ثم يرى صلى الله عليه إما إلى الجنة وإما إلى الناس pé kò sí ẹnikẹ́ni nínú ẹ̀dá láyé tí ò lọ pàká dúkìá rẹ̀ tó ní kókókó láyé àyàtọ́ gbogbo ní nàìjíríà lówó ní góòtù ní ni wọ́n sọ bó wà níbi tó wà ní treasury

Ìjẹ́ alájọ́ ọmọ òṣèlú àwọn àgbẹ̀ká bẹ́ẹ̀ máa ta obìnrin àti ìdúkù tó kú. Wọ́n ta obìnrin yàtọ̀ ikú ajẹ́ta ẹ̀sí títí ta obìnrin yàtọ̀ ní ọjọ́ kan sọ́la mẹ́tò rẹ̀. Adájọ́ lórí òkú ọmọ ọmọ tó padà náà. Adájọ́ padà dé kókó bẹ́ẹ̀ yóò padà lórí ikú yóò padà lórí ikú yóò padà dé bàlá yóò padà dé lórí olóògbé àyà yóò lọ ń lọ sí gbogbo ẹgbẹ́ tó kẹfẹ́ ẹgbẹ́ tó ṣe ọmọ mẹ́ta àwọn wà lórí lónìí náà. Kí ìwà àwọn ọ̀sán-àyàn tí àwọn ọmọ ìyá ìsàkà sí èsì ìjọ ayé? Àkẹ́kẹ́ láti káyíká yóò bàtà ìjọ tí jẹun. Nígbà tó ń náà, ọlọ́mọdé àwọn náà, náà lọ́mọ ìlànà tó náà eléyìí ọ̀kan nínú àwọn sàhábà àti bá pé ní àbúgbà àlùfáàrí ó kọ rẹ̀ wọ́n ní ń tó gbogbo jàmẹ́dà gẹ́gẹ́ lóko òun kan bá èyí yòówù nínú yá ẹ̀bá àkójọ ní ẹ̀bẹ̀ ìsílẹ̀ tó ipe yóò dèkù tí ó máa tàn ń gbọ́ ilé tí wé ní ìkankan lẹ̀ kò ní ìsìnkà kankan lé ọ̀rọ̀ rẹ̀ ilé ilé ilé ní ọrụ ń gbé tí Muawiya tó wù jẹ́ ní àsìkò ìjọba ní gómìnà ń bẹ̀ ní Osman jẹ́ àlọ́rùn mòmí ní ìṣòkò Islam. Bẹ́ẹ̀ni wé ọ̀rọ̀ tí àtúgbẹ̀rẹ̀ wọ́n tún sọ, ó wọ́n ní Mọ̀hábí àlára kékeré àwọn ìwọ̀n ní jẹ́. Ó jọ ó wá lọ fẹjọ́ rẹ̀ fún ìfún mẹ́rin tó fà ní kú òjíṣẹ́ àwọn ọmọ ìjọba. Bàbá tó dé Làdínà, ìgbé tó wí kiri yẹn, ó dà àwọn àti ló fi kú òkú lọ ọgbọ́ àti tó lọ gbó sí ilé ìjọba kọlu ní ilé láìkọ́ fún kò gbọdọ̀ jẹ́ lé tí ó ga roro tó ń bá wọ òun gbọdọ̀ bẹ̀rẹ̀ wọlé èmi èjì tó ń bá débẹ̀ lé orí mi kó ga mọ́ wọ́n á tún ọ̀dún ohun lòkù bóyá yóò gbà káwò bóyá tí ó sọ pẹ̀lú tó kú Abdullahi Bulu pa Ibn ah, Masri wọ́n jẹ́ láàrín owó àtàwọn sàábẹ̀ kan pọ̀ nínú pápá wọ́n wá mo ní kéde ọkùnrin ìgbà ó ṣe bẹ́ẹ̀ wọ́n bá rẹ̀ àtìyàwó ẹ̀ wọ́n á rí pé apá ní àbúdá sọ ìyẹn ó dẹ̀ tó sílẹ̀ bí wọ́n ní wọ́n bá lẹ̀ abọ́ pẹlẹbẹ tó ti ní gbogbo kò sí ìrọ̀lẹ́ bá lẹ̀ àtàkùnkà tí bí ìtọ́nà sí àtàkùnkà pẹ̀lú ẹni bá lè tó jẹ́ ní òní ti di sùn ó bá àwọn apá àpájà ṣàlàyé ìdítàkùnbá ìdíkọ nílẹ̀ pẹ̀kọ́ sọ pé ó ní àwọn ilé ojú ìrìnà abẹ́gbẹ̀rẹ̀ ọ̀pá nà àbájá ti ṣàdéhùn pé àwọn ò ní kó dúkìá tuntun jọ jáde láyé pé tó fà á ìṣe náà mọ̀ kọ́lọ̀ gbogbo alágbẹ̀yẹ ọ̀rẹ́ àmọ́ wọ́n ní ìsìn tó ń ranjú oní ìṣòwò láwọn ọba ìrọ́ nìkan 25,000 naira wà náà kájú ẹ̀ẹ́dọ́dà àtẹ́jọ́ ní 25,000 25,000 irú rẹ̀ ní 2.5 million ààfin ìkọ́bọ̀ ṣùgbọ́n mú ṣàmọ́ torí náà ọlọ́ọ̀bà ìjọba tí wá ní sílá àsọpọ̀ tí ń jẹ láàrin ayàta kàyí àti nínú ayà Ṣàbọ́rọ̀ ní yáyọ́ lẹ́bí na ọmọlù tí mẹ́kàbírọ̀ nílẹ̀ àgbà ìwà òrùbá láyà òlúnà àmúwárà mẹ́sì ìbáṣẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùfáà ṣọ́ọ̀ṣì àtàwọn àlùfáà tí wọ́n gọ́ọ̀mù àtàwọn oníyàn wọn wọ́n máa ń jẹ ní kí àwọn èèyàn pẹ̀lú irọ́ wọ́n ń jẹ níjẹ ìbàjẹ́ wọ́n ń jẹ èrú àwọn ni ó ti lọ́dọ̀ àwọn àfáà ti mùsùlùmí náà lónìí ẹ̀rọ ayé pé nígbà tó máa ń sọ ní ẹni tán ló wá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ń kó dúkìá jọ Sílà tó wà tẹ̀lú pé gbogbo owó tí ó ń dà lọ lè rú àwọn gẹ́gẹ́ ò ní iná wọ́n mọ̀ gbà ní. Wọ́n tó ti lọ kó sí àwọn tí ó bí kí àjọ tí ò ní iná tó jọ àwọn lọ́pọ̀ kékeré ẹni ẹni pàtàkì àwọn ò iná tó jọ ìyàtà ayẹ́lẹ́ tó wàláì wàláì ìrànlẹ́ta àti àwọn ìgbẹ́ta lẹ́ Ẹjọ́jọ́ òun ti kàánù bá jọ́rọ̀ ní gbogbo ẹni tó wá mọ̀ kùnrà ní ilé ẹkùn wọn ní ròdù ló fi wọ́n fún mẹ́fà ẹgbọ́ rí. Ìyé náà, ẹ̀bẹ̀ ní ẹ̀rọ tí ìfẹ́fẹ́ ń tayé àtọ́sí ló dà, ẹkùn wọn ní ròdù ló fi wọ́n bẹ̀rẹ̀ sí. Ó sì Gbogbo olùgbìrù ọlọ́rin ìjọba àmìkàlẹ̀ ìgbìlówó. Mẹ́rin rí ní táwọn ní ìkẹ́yọ̀ ìpàtí olùgbìrù ìdàlẹ́ ìlú. Ẹni ọlọ́pàá pèrò dáadáa pèrò yóò fún àpò ní ẹ̀sì. Torí bẹ́ẹ̀ sì yóò jẹ́ kó là lọ́rùn. Owó ayé ẹni من كان يريد العاجلة من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء عجلنا له فيها ما نشاء ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ظالما كافرين عاشرا ثم الاستقامة العاشرة عجل الله ذاك بالنسبة depersonalization náà mọ̀kánà ìwé ìlàáàdìlà tí ó lọ́tọ̀ àìjá ìjẹ́ èyí tó wù wá nínú ayé lé ẹni tó wù wá lọ́wọ́. Àwọn apá ní ó gbàgbà yẹ́ ní ìgbàlẹ́ o, ìgbàlẹ́

màdẹ̀kúrò lẹ́yìn ẹgbẹ́. Sọ́nà ọ̀fẹ́ dáadáa fún lókè orú ìrìn lọ sí ẹkùn tó ní ọ̀padà nínú wọn. Náà ní tó tẹ̀lé náà. Wọ́n lé ní àwọn ọmọdé ní láti ọjọ́ ọjọ́ ẹ̀rẹ́ lẹ́sọ̀ àyànà ló má lọ sí ẹ̀jẹ̀. Wọ́n mẹ́ ní àwọn ọ̀dà ní àṣọ. Èyí máa yẹ ní gbogbo èròǹgbà àti ẹ̀sìn tó fẹ́ wà ìjọ́nà. Wọ́n lé ní àwọn ọmọdé ní láti ọjọ́ ẹ̀rẹ́ lẹ́sọ̀ àyànà ló má lọ sí ẹ̀jẹ̀.

oníṣẹ́ rẹ̀ wọ́n wà nínú ọlọ́lá oníṣẹ́ rẹ̀ nínú ìlú ìlú àgbẹ̀rẹ̀ ìlú sára tó wà lórí ọ̀fẹ́ ohun àtàwà lórí ìlú mọ́ máa ṣiṣẹ́ Òyìnbẹ́kò pé kí ní ọmọ ẹ̀ṣọ́ ìjẹ́ ìjẹ́ ẹni tó ń ṣe dáadáa wà ń wà mú mi lẹ́ni tó jẹ́ mú mi nínú o tí ẹ bá jẹ mùsùlùmí gbogbo ṣẹ́rẹ̀ yẹn zero ní o 1 million times zero, in Abba, 20 million times 0, 100 billion times zero, 30 trillion times zero. Ó làmọ́ sọ pé èèyàn àwọn ṣiṣẹ́ eré tó bá nígbàgbọ́ náà ń ṣe ọlọ́run. Kò ní ìbẹ̀rẹ̀ yóò wọ́n. Àrẹ́gbẹ́ náà, ọlọ́run ti sọ lẹ́ka, ó gbà tó òwò wọn, ó tún ṣe ní ẹni tí ó kọ́ lẹ́sàn ní ọ̀rẹ́ kan náà jẹ́. Ó lọ sí ilé ẹni, ó Ogun láì sára ẹ̀nà ń sùn. O bá bí ìrètí, o bá ẹ̀ tó ti ń pa. O fẹ́ lo àwọn mẹ́ta àdúgbò. Wọ́n ń gbà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ní ìrẹsì. Ó làwọn ọmọ ìgbé yóò wọ̀ ká àdúgbò EW. Wọ́n wọ̀ ká àdúgbò yóò ṣe mẹ́lò ṣe kan ṣe lọ́wọ́. Àwọn of degree and diploma in this institution is based on both satisfactory academic performance and physical character on the first one and the second part over and over again. So ọ̀rẹ́ rẹ̀ ní sáàmà ń sọ owó dáadáa ní owó sáfẹ́ owó jẹ́ ẹni tí ìdí náà náà àwọn sẹ́kúlárì ní sẹ́kúlárì ṣe yẹn àwọn kàlùmá mo fẹ́ràn tí orúkọ kàlùmá ń máa ń tẹ̀ wá ní ìjẹ àti oúnjẹ pàmòpàdà lẹ́sẹ̀ káwọn náà tí mo ló kọ títí tó bá kó ní bọ́ọ̀lù ní gámìnà náà tó jẹ́ àwọn àdùnkà ọ̀rẹ́ fẹ́ àwọn ni wọ́n jẹ́ pòfẹ́sọ̀ fọ́mà ìjẹ́sì pépà ẹni tó bẹ̀ kọ́ jẹ́ àkòjọ náà tó bọ́ àti àwọn mú wá ó tako ọlọ́run gbé kalẹ̀ wá bá lọ sí yunifásitì ní ìkọ̀ràn sí èsì èsì àpá wa àwọn ọmọ wa sí ìdí èsì ẹ̀. Ṣàbẹ́ẹ̀dà àwọn ìjọba tó wà tẹ́lẹ̀ tí ò ní ìlú lọ́dọ̀ náà padà sí o. Torí nígbà yẹn ní Germany, Russia, ẹ̀sìn ni wọ́n ń lò wọ́n ti ṣèjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo lórílò. So àwọn sẹ́kúlọ́rì, àwọn oníwẹ́jẹ́ tí wọ́n dá sáà ń pè ní humanity. Ṣé wọ́n máa ń ewu humanity kí tàbíyà pé káwọn ṣe nǹkan torí humanity ó wá ń yọ àkọ́gbọ̀n president náà láti ṣì yọ ìjọba ọ̀gbọ́n nípa humanity àyíkáyà náà ń lọ lọ àìṣe nǹkan torí humanity torí pé humanity ò lágbára láti sọ ọ́ ẹ̀sán ẹni tó sọ ọ́ ẹ̀sán lọ́lọ́run ti ní ìlànà àárín ènìyàn wà nínú ẹ̀kú lè rí ní Àwọn olóṣèlú tó ṣe láti kẹ́lẹ̀ ìgbòkú ni, tàbá ti ìgbòkú tó wọlé ló ti alálẹ̀ ọ̀dọ̀ náà. Mọ́tò wá ti wọ́n pé mò ń ṣe torí tó ti ṣe tó wọ́n lọ́pẹ́ ẹni tó bá ń bẹ̀rù àdìjẹ́nà tó ń ṣiṣẹ́ ìbẹ̀rù ojú ọ̀gbọ̀n wọ́n mú ní ọwọ́rọ̀ tó ní àkóòrò tó rẹ̀ ń kọ́ náà wà àdìjẹ́nà ó bọ́bọ́ bọ́bọ́ kìí ṣoṣo lọ náà tó bá náà pé méjì ọlọ́wọ́ tó mẹ́ta mẹ́rin márùn-ún tó lọ́wọ́ àdìjẹ́nà tó àfẹ́jẹ́ mẹ́rin ọlọ́pẹ́ ẹ̀gbọ́n mú kùránì kọ́ọ̀kọ́ nà bí ìmọ̀ àrìn àpá ìlànà àwọn pàtàkì

Bátẹ́kùn ṣe ń báyìí àwọn ẹlẹ́kùn wà ní orí ọdún márùn-ún lè wà ní àti ọjọ́ ọdún pé bí ó. Ẹni tó ń lọ ó ti di owó orí ojú ìparí oṣù ọlọ́run máa ń jẹ́ kó ṣe òkú náà wọ̀ sí ìlú ìbọ̀. Àwọn ọlọ́run ọlọ́run ìjọ tí mo pè lóko àkùrọ̀ yìí ti bẹ̀rù láti máa ń lò sí ti ṣe ilé dáa. Àgbàdo tí mo pè sí ẹ̀kọ́ lè jáde ẹ̀wọ̀. Bábá wà

La zahaba. Dájúdájú láti nínú àwọn ọlọ́run yẹn tó aláìsí ń dá àkọsí àti aláìsí ìdílé àkọsílódé àwọn iṣu kan ní ẹ̀rẹ́ bẹ́ẹ̀ sí iṣu jù náà ní pé ìwọ ní o ti ní ti ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ní ẹ̀ka tuntun tó ti ẹ̀ láyé bá ṣe dàrú nìyí. Ẹ̀ẹ́dùn ìlànà ìbí kan kọ̀ọ̀kan lára, ó ń lo ìlànà ìbí kan kọ̀ọ̀kan. سؤال أكون بالهم ومن وفعل فعلاء فهو المسلم والمسلمة يقول لا لا لا لا لا لا لا لا فأولئك كان فاعلين كثيرا كلا نمد هؤلاء كلا نمد كلا نمد كلا نميد هؤلاء وهؤلاء من عطاء ربي أتنسي وجهك

àgbàmọ́ kan máa wọ́n tó yẹ ẹ̀sìn yẹn. Ó bá lẹ́lẹ́ ìwòsí tó bọ́ òdòdó gbogbo tó bá bá ọ̀sán láì lówó. Lọ́dọ̀ ilé àwọn ọjọ́ ṣe ní láti bọ́ òun léèkè láti jọ ẹ̀. Kò túmọ̀ sí fọ́lọ̀ tó nira ẹ̀. Ìjú àwọn ọ̀pẹ́rẹ́ ọ̀rọ̀ ń lọ ń bí àbí òun ń lọ pé sọ ṣe jẹ́ ẹni ọlọ́run. Tó bá ní wá sí ìṣèjẹ́ ẹni ọlọ́run lọ́dún sí ìlú. Lásìkò yẹn nínú ọ̀nà ọ̀rẹ́ ẹgbà sára ọmọ olórin ìdúró ti dáadáa lọ́wọ́ ọmọ òsì lọ sí láti rìn àwọn ibi oṣù mọ́sálà àmì òjọ́lọ́jì ìpapọ̀ àti lọ́sẹ̀ láti ọ̀pẹ̀ tó fún àwọn ìpẹ́ tó bá tún ṣe dáadáa àmì àánú ọlọ́run lórí rẹ̀ kó wá máa rẹ lọ́run kó o lè kún sérí ẹ̀ kó o lóye èyí ò bá ṣe rí ṣe kéde ìṣe rí kò lóye àgbà kéèyàn ṣe kó máa ń kó ní dáadáa àwọn ọlọ́ àǹfààní rẹ̀. lọ́wọ́ alákọ̀ọ́yọ́ ọ̀rẹ́ yìí láti fi ṣe àmì pẹ̀lú ọlọ́run láti lọ láàmú ní ìjọba ìsọ̀tà náà sójú ọ̀nà ọlọ́run. Má wà náà wọ́n tí ó máa ya náìsí beauty contest. Beauty contest ya fún lówó wá lórí rẹ̀. Ìjọ́pẹ̀ bí ìbáwẹ̀ òní tàwé náà ní United States of America gbẹ́gbẹ́. Àwọn èèyàn ti protest against beauty contest lẹ́yìn. Ibẹ̀ ìjọ́ a marketing strategy fún àwọn company láti lé owó. Ẹ gbé wọ́n bá ní obìnrin tó pọ̀ jẹ́ wọ́n ń bí ìjẹ́ ìjọba káàkiri lórí. Àwọn máa ní ìlọ́wọ́ ẹbí àwọn company company tó sponsor of this project. Àwọn ajá àbájáde ọ̀rọ̀ àti kó jẹ́ inú wọn tí wọ́n máa ń pè é. Ẹ̀jọ́ pé ìjọba wà fún àti àbẹ́ wọ́n wọ́n wọ́n rẹ̀ tó ṣì fídíò ìlú prógámù tí ó ń ṣe pẹ̀lúsíbáwà ògbè látàlọ̀ olúwárin ìrìn àrẹ ń ṣí alẹ́ tí ó tẹ̀lẹ̀ ẹ̀yọ̀ ọ̀pù ni wọ́n mú tí wọ́n yẹ́ nípa obìnrin yókù tí wọ́n wà ní eréko onígbẹ́ ní pàtàkì ìdí ló fi dé oko àwọn wà náà ṣe kí ọmọ obìnrin yẹn lórí ìyá kò pọ̀ lábúlé wọn ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú àbùkù mẹ́fẹ́ Bọ́lá àwọn ibi wọ́n ṣí àyàyè olóòṣì àbúkò àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tó máa bàyẹ̀ ẹgbẹ́ wáyé náà lóòrùn ohun ìkàjáàtì, tẹ̀wọ́n mú kúrò lọ́lọ́pàá, bá ń láì, láàmọ́ àwọn ohun ọ̀hún. Àwọn èèyàn àwọn ọ̀ṣẹ̀ wọ́n ni lọ́nà lára ẹ̀sìn lọ́wọ́. Ẹ̀yẹ́ jẹ̀, ọgbọ́n lọ́rí ìpàdé Ọ gbara ṣe rí ọ̀pọ̀lọpọ̀ kwa wọ́n bá ahụ tó jẹ́ dị pọ̀ so na sọ̀rọ̀ yìí máa ń di pé nígbà ọmụ ọmụ ọ̀nà àwọn ọmọ wọ́n mọ̀ tó ọ̀nà na ọmọ èyí ndị tó lọ́wọ́ lọ ìbọn tí wọ́n ń fẹ́ para yí ẹbá lọ́dọ̀ ọlọ́run ilẹ̀ ẹ̀rù ọ̀sọ́bí ní láti mùsùlùmí méjì ìdè pápọ̀ ìrìnlẹ̀ ìpèlò ìmọ̀ mùsùlùmí méjì pàdé pẹ̀lú ìlà Fàlẹ̀ fáàtì wà ní ìlú òkè ìgbà, àwọn àkìlà ìlẹ̀ ìlú, àti àwọn ilé ọ̀pọ̀ wá pàdé, àwọn ilé ìjọba lọ́wọ́ àkọ́jọ́lọ́wọ́ ẹ̀kọ́ wá pàdé ìdáná ní ẹni tó pààyàn ní àrẹ fún àwọn ọmọ náà méjèèjì. Àwọn àdé náà ààrẹ ẹ̀kọ́ ọ̀sìn wá pàdé ọ̀sọ́nù. Ẹni tó lọ́nà ní àfi ọ̀sẹ̀ ẹni tó máa ń lọ àti ìnáwó àlọ́ra tó gba ìlú. Ẹni tó bá ọ̀pàdé náà fẹ́ àìrí sí pàdé. Èròǹgbà rẹ̀ yẹn láti fi láti dà lẹ́jọ́ ọmọ náà lòun náà. Sọ̀tàdá wọ́n lọ wọ́n wọ́n lọ wà láyé ọ̀rọ̀ náà yóò lórí láyé sábà tún bá ní ìjàmbá níyà tàbí ìgbàbẹ̀rẹ̀ wà lórí ẹni lè mẹ́rin kọ́ àlá àìmọ̀gánà ìjà nítorí àbíyà lọ́pẹ̀lọpẹ̀ àti ìsúnmíra àti ẹlẹ́yàmẹ̀lá ẹgbẹ́ bá ń jẹ́ ẹlẹ́yàmẹ̀lá ìdè ìṣúlẹ̀

nípa ọkù nípa ọkùnrin ìdàgbà àpọ̀. Gbogbo nípa bá ọkùnrin àti ìbèrè ẹni ẹ̀sọ́ láti jáde ádámà àti ìbá. Ádámà àti àwọn ó bá Àwọn àti ẹni ẹ̀dà ẹ̀yà àti ìrẹ̀lẹ̀ ìdá àrùn. Tó ní ìdí máa wọ́ pípa ìbáríbí tí ó sì ń bá jẹ́ ìwò òkèlè sọ̀pọ̀ sí àìpọ̀ àyè. Ìpìlẹ̀ sọ̀pọ̀ sí ìgbà ìpọ̀ Torí pé ẹlẹ́ àmì ìyàwó tán, a sì máa bí lólókù tàbí pẹ̀ ní àpò sí. Torí pé ọlá ìjọ pé ẹ̀yà ayé ló ga ẹ̀nà ìyàjẹ́ àwọn ìyàjẹ́ ọkùnrin ìrìnà ayẹ ẹ̀kọ̀ọ̀sẹ̀ lọ́mọ́lẹ̀. Ọlọ́bí gbogbo àwọn òwe

èèyàn mẹ́rin ló fún wà láì rẹ̀ mọ̀ òkú mọ́lá mẹ́ta ló fún àbí ìpínlẹ̀ òbá ní èyí mọ́lá ní ìṣe ẹni tó àpọ́nlé ni mọ́lá òṣà làrúsá ń jẹ́ ó ní báwo ní ẹni èyí tí mọ́lá wá ní wà ní ilé ìgbà láàbẹ̀ ìdòdì lẹ́nu àwọn Yorùbá ló wọ́n ṣí Yorùbá ẹgbẹ́. Wọ́n ń tẹ̀lé ẹ̀rí yóò ti máa ń kọ́. Gbogbo àwọn ẹgbẹ́ ìnáwó rẹ̀ ń tẹ̀lé owó. Sẹ́ẹ̀ta ń sọ owó bá yá ẹgbẹ́ yàrá ẹgbẹ́ tó iná ń bẹ̀rẹ̀ ní ẹ̀jì ẹbọ ṣe ìṣe làtàwà láìsí ìṣe lára tó dá ọkọ̀ lórí ilẹ̀ ayé fọ́ wọn rẹ̀ ní sẹ́yìn wá ẹ̀jì ẹ̀sìn àbáláyé wà láì kéde òkèèjì ẹ̀sìn tó ní gbogbo kí ní ẹnu ní ọ̀gbà tó bẹ̀rẹ̀ tó bá ní ìyàwó ó ní tó ní pé kọ́ṣọ̀ ìlíjọ̀ ti wọ́ ó lọ ní títà yorùbá ẹgbẹ́ ọmọ létí yorùbá ọmọ tẹ́lẹ̀ lọ́pàá àti àṣà nínú àṣà ní ẹgbọ́n máa wọ́ ọba ọba lẹ́tí àṣà ní

yóò tẹ̀tẹ̀ wọn wọn mú oníkẹ́ wọn gbogbo ìpára mọ́ọ̀dọ́sù àdọ́sù lórí àwọn onílẹ̀ wọn dáìkì wọn ló ti wà sọ funfun mẹ́rẹ̀ wọ́n lè tẹ́tẹ̀ ẹgbẹ́ kálukú ẹ̀sìn yẹn ti yàtọ̀ wọ́n ti kó gbogbo ẹ̀ lónìí ọ̀pọ̀ ní máa ń kọ́ wọ́ọ̀tọ̀ tẹ́sí ti ọ̀pọ̀ ní máa ń ṣe tó gbogbo ní ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìjú àjọ ẹ̀ká padà sí

ìyẹn ló lè má tàbí àwọn. Nínú bí káàmù ẹlẹ́rọ sí kókó sí abẹ́ ẹ̀kọ́ ọ̀gá ní ìgbà ayé ọjọ́ àbí ìgbà ayé lónìí. Ní àwọn ọ̀gá ọ̀gá yìí tún lẹ́gbẹ̀ẹ́ ọ̀gbìn ní ọ̀gá ṣe beauty contest lórí pàtẹ yìí máa ẹ̀kàgbà òjò ọ̀nà. Kí ni wọ́n jẹ́ káríbà wọ́n ń ṣẹ náà? Wọ́n mú sí. Àwọn ọmọbìnrin wọ́n rọ wọ́n yóò wọ́n lè máa bá mi tẹ́ sí náà. Lọ́pàá láti di March, àdùwọ̀ ẹ̀yìn gbogbo àwọn school secondary school àti ilé ìtọ́jú school dé. Àwọn ọkọ̀ wá school wọn ilé. Kódà tó ti ti primary school àwọn ọkọ̀ wá school oyún dìsẹ́mbà eh, oyún dìsẹ́mbà láti sàkẹ́lẹ́ èyí fún àwọn kánìmà níta èyí láti lò ó tẹ̀lú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìjọba tí wọ́n fẹ́ ṣe ẹ̀rọ lẹ́lò ìgbàyíká ẹ̀kọ́ yìí bàbá yìí ẹ̀kọ́ àgbàdá wa yìí ló yìí tí ó ti ẹ̀bá fẹ́ lọ yẹ mẹ́sì ẹ̀bá òwe wá gbó àbúrí náà lọ́wọ́ bá fẹ́ ṣe wáyé àwọn tí ò ẹ̀bá fẹ́ dá lẹ́sìn sílẹ̀ wá ló tàbí kẹma ti rí ẹ̀sìn báwùkì àti bẹ́ǹkì mi. àánú láti kò ní lẹ́yìn kò dá ọkùnrin náà mọ́ láti tó bá lò lèdí àti kò kọ́kọ́ yunifásitì wọn kò kàwá ìlà jẹ́ ọmọ sáà ẹ̀kọ́ ìṣẹ́lẹ̀ àwọn ọ̀sán ìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ jẹ́ oyè mo fẹ́ jẹ́ bọ́ nídìí oyè Tábàtọ́ ní wọ́n tó ìfọ́n àwọn ọmọ ọgbẹ́ ìwọ̀n ẹ̀rọ ẹ̀rẹ́ ìdá àpẹẹrẹ rẹ̀. Ara ni àpàtà tó yóò ní àwọn ẹ̀sẹ̀ ilẹ̀ ìfowópamọ́sẹ́ tó bá ń lé ní ẹgbẹ́ ìfowópamọ́sẹ́ mẹ́ta àbúfẹ́. Sọ́ọ̀rọ̀ ọmọ tó fi kọ́ ọmọ ọdún àríwá ìrìnàjò wọ́n àti ìrìnàjò wọ́n rí ẹgbẹ̀rẹ̀ ìrìnàjò wọ́n rí ẹgbẹ̀rẹ̀